ẹ ṣeun o ẹ̀yin gómìnà wọ̀nyí gbogbo ohun tí kálukú bá ń rò tàbí tó bá ń ṣe lọ́wọ́ kéèyàn fààyè díẹ̀ sílẹ̀ láti kan sáárá sáwọn gómìnà agbègbè gúúsù nàìjíríà ìyẹn àwọn gómìnà ilẹ̀ yorùbá àwọn tilẹ̀ ibo àtàwọn tagbègbè niger delta nígbà táwọn náà ro ohun tó ń lọ wọ́n sáré pè pàjáwìrì wọ́n sì sọ ohun táwọn ò ní gbà fáwọn tí wọ́n ń ṣèjọba wọ́n láwọn ò ní gbà kíjọba nàìjíríà fáwọn tí wọ́n lè po bẹntiróòlù wọn ní náírà mẹ́ta nu ọgọ́rùn-ún náírà kí wọ́n wá fáwọn tí wọn ò lè po lọ́gbọ̀n náírà nu ọgọ́rùn-ún nígbà tówó náà kì í ṣe tiwọn àwọn gómìnà yìí láwọn ò ní gbàṣẹ pé káwọn fúlàní máa fi màálùú jókòó olóko káàkiri tàbí kí wọ́n máa da màálùú wọn kiri àárín igbó tàbí gbòòrò wọ́n lẹ́yìn tó bá fẹ́ sin màálùú kó wábi tí ó ti máa sìn kó ralẹ̀ lọ́wọ́ ìjọba àwọn gómìnà yìí wá fọbalẹ̀ wọ́n ló tó gẹ́ẹ́ wàyíṣà káwọn aráàlẹ̀ haúsá mọ̀ pé àwọn ò ní gbà káàrí orílẹ̀-èdè náà tún wá látọ̀dọ̀ wọn lọ́dún 2023 wọn ò ti fọdún mẹ́jọ ṣèjọba ní 2023 àsìkò sì ti tó fààrẹ míì láti wá láti ilẹ̀ yorùbá tàbí ilẹ̀ ibo tàbí láti niger delta ọ̀rọ̀ náà já àwọn aráàlẹ̀ haúsá lára àwọn míì nu wọn ò tí ì yé ronú lórí ẹ̀ wọn ò mọ ohun tí wọ́n sọ èyí tó láyà nù wọn tàbọ́mọkùnrin tẹ́nu tiẹ̀ gbọ́rọ̀ Yàyà Bello tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Kogi nìkan ló ń jàtọ́ lẹ́nu òun ló sọ pé kò sí kinní náà nú ìwé òfin Nàìjíríà bóyá ó wà nú òfin tàbí ò sí nú ìwé òfin kálukú ló mọ̀ pé nítorí tí Bello fẹ́ dupò ààrẹ ló ṣe ń fọ̀nà sílẹ̀ tó ń rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ gbò bó bá jẹ́ ibi tí nǹkan ti dáa ni ṣé ó wá yẹ kí gómìnà Kogi máa kárẹ̀ mọ́mọ haúsá fúlàní ṣùgbọ́n torí ìjẹkújẹ àti ìwà ọ̀bìà àwọn bíi Bello yìí ti sọ lé wọn nù tiwọn bó bá ṣe páwọn gómìnà wa ní gúúsù yìí ti ń ṣe báyìí látọjọ́ yìí wá ni tí wọ́n ń ṣèpàdé tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n pọ̀rọ̀ òṣèlú tì tí wọ́n rántí pé yàkan náà tó ń jẹ Ìgbò lọ́wọ́ Fúlàní náà ló jẹ Yorùbá àti Niger Delta tí wọ́n sì panupọ̀ láti gbérú ìpinnu báyìí jáde ìyà tó ń jẹ wá yìí bá ti dópin ṣùgbọ́n bá ní o kò tí ì bàjẹ́ ìgbà tá a bá jí náà lòwúrọ̀ ẹ̀ ni ìgbà táwọn ẹ̀yà gbogbo tí fúlàní yọ lẹ́nu jí nìyí àsìkò yìí náà la ó sì gbára wa kúrò lọ́wọ́ wọn bóyá òfin nàìjíríà kọ sílẹ̀ tàbí kò kọ sílẹ̀ ohun táwọn gómìnà gúúsù nàìjíríà fẹ́ yìí náà ni gbogbo wa ó tẹ̀lé lọ́dún 2023 ààrẹ nàìjíríà ò ní wá látàrí wa o ó dòódì ó tún dayé àtún wá ẹni tó bá fẹ́ bínú kúnnú wọn kó tètè gbé sódà jẹ o ìrẹ́jẹ yìí gbọ́dọ̀ dópin ni ó ṣojú mi kò rò níyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí